إيمان وما زادهم إلا إيمانا وتسليما تعالكم الله Black. Okay. Thank Ah, da dopo di qua. Tu su 20 minuti. Quando di bello. Ah, da ah da الحمد لله الحمد لله الذي انفرد بتدبير الامور لا يشاركه في ملك مقرب ولا رسول مرسل ولا احد من خلقه احمده وامجده ومؤجله ومكبره وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته في عقابه ثم أصلي وأصلي على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم ورحمة الله وبركاته الحمد لله أنا ترى أن في كلام تجري فن صلى الله عليه وسلم أن ورد أشبه من جد هو ألو بس لكم كان النبي فان سلكم لا أتى وصحبه يتوانيه dákùn àwọn gbàrú gbogbo oòrùn kí àwọn kan pẹ̀lú àdínábì ìjọba ìjẹmà ọ̀rẹ́ dákùn bàbá àti yàwó mọ́yọ̀ wọ́n lè kó nù kẹ̀nà àwọn yàwó àwọn ọmọ wa mọ́yọ̀ wọ́n lè kó nù kẹ̀nà àwọn àfọ́ àwọn ọmọ kí wa mọ́yọ̀ wọ́n lè kó nù kẹ̀nà àwọn ọ̀rẹ́ wọn àwọn àna wa mọ́yọ̀ wọ́n lè kó nù kẹ̀nà àwọn ń bẹ̀rù nínú ọ̀nà bí kàṣẹ rẹ̀ a ti wà tó pé àgbáwẹ̀ ọba dẹ́dà kọ́dà òtìdá méjì olókìlé nínú ẹ̀mí tí ó pàtán tó sì gbà lọ́wọ́ rẹ̀ tó sì kọ̀kún náà kú lọ́rọ̀ rẹ̀ kò ní ojú àwọn ọ̀rọ̀. Ah. Mọ́jọ jẹ́ pé rẹ̀ bá mẹ́jẹ nínú Ramadan náà nígbà àfihì parun ọ̀rọ̀ láti ṣàánú wa rò. Ó ah. wá ń fi àsìkò yìí, mo fi ń kí àwọn àfáà wa tí wọ́n á gbé ètò yìí kalẹ̀ láti máa sọ̀rọ̀ ọmọ ọba dẹ́dà mọ́kùnrin pa ah. wọn ní ẹgbẹ́ mi tí ọ̀rọ̀ tí ó pàdà lọ́wọ́ mọ̀ àwọn àwọn náà tó máa kọ́ wọ́n sì fi kọ́ wọ́n sàlàyé ẹmọ́ tí báyìí ó kẹtù báyìí ó ọlọ́dá jẹ́ ayé pẹ́ ò dókítà mẹ́jọrọ̀ ni wọ́n dà ó mẹ́jì ẹsẹ̀ sí ó níjókòó ìfún tún ní bàbá bàbá tí wọ́n fọmọ wọn ọlọ́rin ìfẹ́lẹ̀ ọlọ́wà yọ sí ẹ̀lẹ̀ dáàwò fún ìdá sí náà mo wá kí gbogbo jẹ̀máà náà rí pé ọ̀pẹ́lá ikú bàbá ọ̀tọ̀ ní tí ó o sí ẹmọ̀kọ̀tọ̀ a ń kí abẹ́kúta ṣùgbọ́n náà ti bàbá náà sí ọ̀wà pé báyìí ọlọ́run tó ṣe báyìí fún wa lábẹ́kúta mẹ́jọ́rí ògbó náà wọ́n mà tí ó rùkú wọlé wọ́n rùkú wọlé mẹ́jọ́ sẹ́lẹ̀ lórí láìláì wọ́n lọ́dà ní kàṣẹ́ rẹ̀ a máa ń sọ̀rọ̀ àwọn obìnrin tó dáa jù nílẹ̀ Yorùbá omi abẹ́kúta yìí ọdún ẹ̀ wọ́n láì sọ́wọ́dá torí ẹ̀yìn òjì ilé fẹ́ wọn lẹ́yìn ọ̀sọ́ rẹ̀ dáadáa gbọ́dọ̀ ìwò pé kó tó padà rí pé yóò rí aláìsí pé òun ti kó bá ń pẹ́ irun kó ti yọ láyà rẹ̀ ọlọ́run ọmọ akọ ìmọ̀ sí pẹ̀lú òkú ọlọ́run ẹ̀yìn àbú sáwọn obìnrin bá wà báyìí tí wọ́n bí máa jọ ọyàn kò sí ẹ̀sán tàà fẹ́ wọ́n ti kí wọ́n bí máa fọ́kọ ìjọ ọkọ wọ́n tún ní tẹ̀ríba tó rú ilé kò sẹ́rẹ̀ kẹ̀kẹ́ ní afẹ́jọ́rọ̀ wà ní wípé kájọ̀ tí a báwò pé ojú owó àti ṣe ẹgbẹ́ ilé ìmá lọ́rọ̀ dàbí owó ọwọ́ mi ìwà ọlọ́run pọ̀lọ́sínà síwájú jẹ ìkọ̀káwà ọlọ́run àwọn tí wọ́n mú tọ́pìkì tí a ní kí wọ́n sọ̀rọ̀ bá rẹ̀ mo tún di àwọn náà láti wá ká ẹmọ̀ sí o ẹ̀ẹ̀ẹ̀ẹ̀sì wá bẹ́ẹ̀sẹ̀ yóò mọ̀ ìlọ́fin ẹmọ̀ sí o ẹmọ̀ sí o tọ́pìkì kan من أحوالنا إليه في هذه آونة الأخيرة àmà níbi tọ́pìkì pọ̀ nítorí pé àwọn tí wọ́n fẹ́ wúra wọn jẹ́ ẹ̀dẹ́bá òwú ẹ̀sìn wọ́n fẹ́ sọ́ra wọn di ànẹ́bì míì wọn ọmọdé wọ́n sì pè kalẹ̀

ìpìlẹ̀ fíìlì rẹ̀ ìpìlẹ̀ vẹ́gbẹ̀ òní first thing ìkẹ́sì àìlèmí sọ́ọ̀hìbà sẹ́mìà kéèyàn ọ̀bá àyàn jẹ wọ́n bá àyàn mú wọn máa tí máa ṣe pẹ́jọ́ máa ní fùlánú sọ̀hìbà fùlánà ìdá àṣà ọ̀rọ̀ tí ẹ̀bá bá àyàn gbé tí ẹ jọ pé láwọn kódà ìpẹ́ka rẹ̀ àwọn sí àwọn ní jámù kan wè bẹ́ẹ̀ gẹ̀rọ́bà ṣùgbọ́n tọ́lọ̀bá kọ́rọ̀ lórí àmà sọ jámù rẹ̀ tí a máa ní sọ àbí ẹnìkan tí ń bá ní jẹ́tí bá ní mú tí a bá pọ̀ wọ́n kàn ní sọ àbá tí a bá tún pọ̀ wọ́n pé wọ́n ní àsọ̀rọ̀ gbogbo bá sí pè wọ́n iná àná ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ní tinú ìlú ṣùgbọ́n pẹ̀lú àwọn ọ̀pá àfẹ́ definition sọ̀hábí àà ó ní á mọ̀ wípé àsọpọ̀lọpọ̀ ẹjú gbẹ̀rẹ̀ rẹ̀ láàfà tó gbẹ̀rẹ̀ sí àga tí ó tó jókòó sí àti olódodo bìtẹ́ ìrà sí rí afọ́bùn àjẹ́lẹ̀ sọ̀lárí wọ́n ń kọ́ gbogbo àwọn definition táwọn àfà mú wá lórí àwọn sọ̀hábà jọ wọ́n wọ́n ní ìfẹ́ bẹ̀rẹ̀ pẹ́pà táwọn jọjọjọjọ àwọn òrí èrò tánú ẹ̀ من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام جميع ما جاءوا تفشعوا ẹ̀kí jẹ́ sàbé olè tó àrẹ́bí ìjọba ọjọ́ wà pápọ̀ ọpàdé àrẹ́bí àrẹ́bí náà pàdé

àwọn èèyàn kan bẹ nínú ọ̀rọ̀ yẹn tó jẹ́ wípé nígbàtàwọn àfá àbájọ́rọ̀ ìsìn báyìí wọ́n ti bá ní súnmọ́ rẹ̀ definition ọ ń sọ fún wa wípé ma ń sọ ìbá nàbíyà sallallahu alaihi wasallam tó láti ọwọ́ wà pẹ̀lú ẹ̀ta alẹ́kà ìmọ̀yẹ ọdún pẹ̀lú rẹ̀ sàábẹ̀lì ó ti ẹ̀ láǹfààní ìkòdù ìṣẹ́jú kan lọ sàábẹ̀lì obìnrin bákan náà rọ́wà alẹ́sàsálá ọgbà tí ìsì wà látọ̀dọ̀ wà tàbí gọ́zà máa nàbí ọba nàbí jagun àwọn làmì yọ́bùrù máa àbí òfin ẹ̀bá nàbí jagun ṣùgbọ́n pàgbọ́ wọ́n ti wà papọ̀ ní náà ni ó sì tàn sórí bẹ́ẹ̀ sàábé jẹ́mà tàbá sọ̀rọ̀ àwọn sọ̀hábà mélòó ni wọ́n àwọn àfá àwọn orí wọn ni wọ́n ọ̀rọ̀ mẹ́tò lọ ìtí ìjọ rẹ̀ ní hajjatul wada yìí ó láyé e ma tí a nàbí jìlọ àwọn àti àwọn ẹkùn kúrò rẹ̀ rọ́ lè annáwó yúrù nínú bí máa ó sì làbí wà ìbájẹ́kù àrọ́bì ìṣùpànáwà wà yẹ́bùn annabi àrọ́bì ìṣùpànáwà tààdá aláàrùsùn ọ̀pàláì fi hajjẹ́fẹ́ wàdá ohun yóò lè kẹ́rùgbà wọ́n èèyàn tán àwọn àfà àwọn mọ́ sọ wípé záàdú aláàrí àti alì tàbá ní pé wọ́n ìgbàmíbẹ̀ wọ́n ni à ṣe rí sọ̀hàbí yìí làmúyẹ́rùwé àmìsàsára ìlà àdíta kọ gbá àdíkẹ̀kọ́ lọ́dọ̀ mẹ́bí ju àdíkẹ̀ yọ kiri lọ lẹ́nu ní ìtọ̀rọ èyí tí wọ́n pàtàkì pé sàbẹ́ náà ní tọ́bà ní ara ẹ̀rọ kí ọmọ pẹ̀lẹ̀ ìsáàbẹ́ láìmẹ́rin lọ́rọ̀ gbogbo ayé kọ́ mọ́pàá ju àdíkẹ̀ lọ sí ẹni pẹ́lẹ̀ yìí alárìnká kan tí ò ní ìtumà ní nígbàtí kí ó tó kí ò ní kí ẹ̀yàn wọ́n pàtàkì ó lè sí pẹ̀lú gẹ́rẹ́ sàábé ni a wá fẹ́ tún mú àwọn kan wá tọ́jẹ́ pé tó kúmọ́ sọ̀hábí yìí eléyìí ìṣẹ́bà àbí nàbí wà káánà alàmáàdì ọ wà pẹ̀lú ọ̀tẹ̀lẹ́ àti pẹ̀pẹ̀lú rẹ̀ kèèmọ́ ó sì wà lórí ìtẹ́ ó rí náà ni sọ̀hábí yìí ní sàábé tó àwọn ìlànà àwọn afẹ́ máa wọn kan tó wípé ibi tó ti dàmà àwọ̀ká lórí ìyẹn mẹ́rin ọ̀rọ̀ àyìnàbí ó láyìnàbí wà á mọ́nà bí i ó sì ló gbà nẹ́bì lọ wà àsìlámà ìsìlámà ó gbà nígbàgbọ́ ti ojú ayé kí n fi lè jọ ara kí n sí

yóò bọ̀ síbi ọ̀dọ̀ mọ̀nàfífì kan yóò wà máa fi tó sí ohun yóò máa fi jọ́jì wípé sáà sàgbẹ́gbẹ́ máa pọ́lẹ̀ náà rẹ̀ ọ̀n tí ó ń fẹ́ láti pa nàbì sáà sàgbẹ́gbẹ́ máa pọ́lẹ̀ rẹ̀ ọ̀n tí ó ń fẹ́ kìí ṣe yẹ̀yẹ́ bí àwọn ilé èsì ṣe mùsùlùmí gan kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ adáàbùsọ̀ gẹ́gẹ́ bí Abdullahi bin Bayi Musalu ẹgbẹ́ wo nígbà tí ọ̀rọ̀ ìmọ̀mọ̀lẹ́ ọ̀rọ̀ náà yìí nígbà tí ọ̀rọ̀ pé wọ́n parọ́ zinamẹ́yàwó àìṣàṣẹ́lẹ̀ tí ó kú ẹ lọ bó ṣe lọ a lè pàtàkì wípé nígbàtà nàbí ọkà ayà bàrọ̀ ìyá wata ọkà bọ̀sọ̀rọ̀ nígbà yìí nígbà ayà ti sọ́tún lóòrùn náà wáyé lẹ́gbìnà yàrùmúnà sọ̀rọ̀ tó mọ̀lá fíyà ìgbà fásitì ṣọ́dá fẹ́jì ìgbùn tàwọn ilẹ̀ gẹ́gẹ́ wọ́lá àkọ́kọ̀lọ̀ ṣáà tàbára àrẹ́bí ni ara pé hasanun tàbí ti wà mọ̀lọ̀kùwá tàbí hamara bí ti dáṣ wọ́n bá ń pa àwọn èèyàn lórí pọ̀ ẹ̀rọ mísọ́lì wá wọ́n lọ kò náà wà ó sọ lọ́pọ̀ orí bíbà ìjọ àdúgbìnrin ẹ̀rọ mẹ́gbà wá ẹ̀yìn àwọn ní ẹgbà ọgọ́rùn-ún orí ogun ẹgbà yéṣì wọ́n ni ogun wọ́n ni ogun wọn ẹwà jẹ torí pé in tó sí àwọn ilé wọ́n bá tsunami wàhálà yẹn lọ ni kèése tí ò sí ìsìlámù lẹ́mìí wọn ṣùgbọ́n ẹgbẹ́ kèése mùsùlùmí lóòrùn

واجتمع النبي أول فتنام ثم ارتد لما يوص إسلامه ومات على ركته ìgbà tí ó kù kẹ́lì orí òsìsáwọn náà ibẹ̀ ní kúbà kéèsì sọ àbíyò tàbí láàmàlù tàbílótọ̀ mẹ́rin àìkọ̀rá annabiya fádà wà fàti wà fọ́nlá jáfí wọ́n di annabi lẹ́tàn kù kẹ́rẹ́ ákìrùn síra ó ní òfẹ́rẹ̀ sí láti tó tọ́ ṣùgbọ́n kò sí ìmáàmù tó líbi wọn o ayi ta ìmáàmù ọ̀rọ̀ wọ́n kírù yẹn jàmà àti inú àkọ̀rọ̀dá èyàbí méjì lè wọlé ìyàmẹ́ta lè wọlé ìyàmẹ́ wọlé wọ́n máa rí bọ́ọ̀mà sàdúwà nàbí ìgbó wọ́n sì jẹ́rì ẹ̀ náà òjíṣẹ́ pé o wọ̀lẹ́ òjíṣẹ́ o bọ́ọ̀lù sí rán àkọ̀dé àtẹ́lẹ́rì rẹ̀ o kò sẹ́rì kankan lára àwọn táwọn àfà tí wọ́n fi máa ń yọ ọmọ ìyàwó wípé ó sì rẹ̀ lè jẹ máa mú rí ó sì ti dáadáa dápọ̀ sàbé tó lìdí àwọn sọ̀hábà nígbàtẹ̀ fẹ́ kúrò sí àmìnàbìdà ha ó ní ẹ̀fúnṣẹ̀ tí máa máa sọ ọgbẹ̀rò ìwékúnmí náà lọ́fẹ́ wínú àwọn afẹ́ ma àwọn sọ̀hábà yìí annabi gangan fúra rẹ̀ ah àmàlẹ́sọ́bà ní kókún wọn annabi kèése kèése àbíṣòro rẹ̀ bẹ́ẹ̀ ìkẹtẹ́tẹ̀ sẹlẹ̀ ẹjá sọ nígbà òkú bẹ́ẹ̀ ilẹ̀ ìgbèjì anúbìsì yóò mọ̀ láwọn tí wọ́n wá sí maka sọ̀rọ̀ láti mẹ̀rin láti gbà nígbà ẹwọ́ sí islamu àwọn 72 àti olóòwò sáàrì àwọn ògbòrò ẹ̀rọ ìdájú náà bá parí sí ajíta ọkà àwọn òtì balẹ̀ jẹ́ àpàdé ti báyìí ó sọ lọ́rọ̀ pàdé wọn nítorí wọ́n lọ wọ́n sọ fún àbára ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ fẹ́ ẹ̀gbọ́ ìnáà ni wọ́n láwọn ọ̀rọ̀ mi lọ ó ní bí òun jọba ìtàlẹ́ ọ́ èmi àti káwọ ìsìláàmùtà ń sínú ilé wa táa bá láàbẹ́ lọ fẹ́yàwó ẹ̀gbẹ́ wọ́n lọ wọ́n lọ kí èsì tàbùsí ẹnu bí ọjà ní wa pípẹ́ ìsìláàmùtà wọ́n láwọn òkú fún ànábì wọn ò sì gbàgbọ́ mú wá ṣùgbọ́n wọn ò rúrùn lórí nígbàtẹ̀ẹ́rẹ̀ alàbáṣùn ọkọ̀ mẹ́rin ọ̀rọ̀ fún ẹ̀yà mùsùlùmí ẹwọ muhammadu yóò sàṣẹ́lẹ̀ kò ní ẹgbẹ̀rẹ̀ Nígbà ọ̀sọ̀dá ah, wọn ni bàbá ẹ̀sìdára ẹ̀jẹ́ kágbọ̀rẹ̀ ìrànlẹ́ pàtàkì sí ìrọ̀rọ̀ àwọn ìdí àyè kan ọlọ́run ní sí kẹrìmọ̀ ìdàdúgbọ̀ ẹmú sí òsàmà sí bẹ́ ilẹ̀ fún oyin bí ó sàì kọ́dà àgbàmọ́ ìpín bá pa ní àìdá ìdáná òsàì tó jùlọ jù ọ̀kan mí lọ ó jọ náà pọ̀sánà iná ìjú mùsùlùmí máa sọ fún àbútọ́lá títí tó fi títí ọlọ́la ẹ̀dásọ̀ ilé tí àbútọ́lá mùsùlùmí náà ni ètí mú báyìí ojú ẹ̀ṣẹ̀ ẹ̀ntàn pé ní àgbàrọ̀ ibùn màárùn olówọ́dìdè ó náà ní tẹ́wọ̀ ẹ̀fí lọ́wọ́ mi èmi ti gbọ́ a sì ti gbà ṣùgbọ́n ẹ̀rùn báwọn àwọn òkun ọlọ́dẹ̀mìdẹ́mìdẹ́ ṣùgbọ́n aláwọn kẹta àjọ ní tẹ́lẹ̀ anábìnrin wọ́n láwọn yẹ̀wò díjẹ́ bẹ́mẹ́jìnà alágbòsí ní ṣe ìdá àgbàkànlọ́ tọ́lọ ń bá fi ọ̀rọ̀ rẹ̀ ayé tọ́wọ́ agbí ọ̀gá tọ́wọ́ lòwà tó gba èjìká wa gòkè tí ò ní padà amáka ẹgbẹ́ wọ̀n tó bá gbẹ́gbẹ́ lọ àdíwà wọ́n ó ṣe wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ àdíọ̀nà ni àdánù dánù wàlẹ̀hájìmù lẹ̀hájìmù ṣọ́lìmù mọ́ sọ láàájún kó wà áàrùn mọ́ àrọ́tún látòrí lọ ilọ̀ ohun lọ ìtẹ́ bá ní gòlù máa bá ní gòlù ìtẹ́ bá ní sí ẹ̀jẹ́ yìí ni kí ìkẹ́kọ́ ọ̀rọ̀ ọjọ́ náà lọ́sọ̀ àdìlẹ́bì ìdẹni tí ò lè wó mẹ́sìnàmà láti sì fún àwọn ilé ebi àti àwọn àdáwọn sọ̀hábá àwọn mẹ́ta wọn jẹ́ àbìsàrí ìdàmúsí àdíjì àdúsà àṣàrí rọ́dí alọ́gbọ̀nàmọ́ àbúkúsà wọn àtàwọn gẹ́gbà wọn rẹ̀ ó ní sọ lẹ́yìn náà nígbàkìrìbà wọn sàṣánà wọn àwọn kí wọn mọ́dínlẹ̀ bá sàṣánà jọna bẹ́ẹ̀ kí wọn mọ́dínlẹ̀ ìdán abáyé nígbò náà láàá hàmà lẹ́gbẹ̀ẹ́ olórí bá làbáwà àbí ìwà jáde ṣe ń tó àyíká àbí ìṣẹ́ ìgbé múrú kan ṣe ẹ̀sùn mọ́síláyí ẹgbẹ́ ah, àà wọ́n ti kò ààrùn náà àwọn èèyàn ti kí mọ́lẹ́bì náà ẹni ọlọ́lẹ́ ni àwọn ah, èèyàn lẹ́bì àlọ́lẹ́ bá ti kí mọ́lẹ́bì tọ́lá wà sọ́rọ̀ àbẹ́ kára máa nẹjú bí náà kápọ̀ ọpọlọ nẹjú táàbì kí ṣe pẹ̀lú rẹ̀ ó sọ́rọ̀ ní àṣàntún àwọn àṣọ́rùn ṣàkùnmìnà rọrin àbí ní ọmọ sí dáadáa bọ̀ kọ́dà ọlọ́run ti fi ṣe kò fẹ́ bẹ́ẹ̀ sí ẹwà mọ́ lọ́wọ́ أمنة للنجوم فالنجوم أمنة بالإسلام النبي يقول ìràwọ̀tẹ́lì tí yọ sánmà yìí òun ni àpẹẹ wípé sánmà sí lálàáfíà kọlùkọlù tí kọlù sánmà àdánwò lọ́nà ọ̀kà nígbẹ́ ìgbà kèétí ìgbà fáìdà dáadáa ti gbòjò àtàrí sàmà àmà nítorí ẹ bá ti wo òkè bẹ́ẹ̀ bá ti rí láwọ̀ ma òkòrò àdàlóòtọ́lọ́ kọmọ́sánmà yóò bá wọn wà ánà ẹwò mi dáadáa ámàlúlẹ̀ sáàrí ọkọ̀balẹ̀ fẹ́yìn náà èyí lọ́nà fi sílẹ̀kùn aburú fún yí abúrúkọ̀ ìbáyí wà náà ní láàrin ìsílẹ̀ ní kọ́kọ̀kọ̀ ní ìṣẹ̀lẹ̀ nígbà kúrú bàbá bá ń sẹ́lẹ̀ láàrin fẹ́yìn

kànga tẹ́nu ẹ̀ bá fẹ́ tí ó wà jí ìpọ̀ nílá mọ̀lírí o ọ̀dá ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ bí a dá ní kẹ̀kẹ́ rí àníbíwá tó kò lé tí ẹ̀ ọfà sọ rẹ̀ sókè díẹ̀ débi olùgbò báyìí ọwà wọ̀bà ṣíwò ìjẹ́ náà sí máa bá ń sọ fún wípé ó ti ti ayé gọmà ìjẹ́ náà àbábìrìdú ẹ̀dọ́ ọwọ̀lé bó ṣe ní àwọn ìjọdọ́kò o náà ká aṣọ sókè níbi ẹsẹ̀ rẹ̀ o náà nẹ́ẹ̀ sí inú kẹta ojú lẹ́wọ̀ta àbúrúsẹ́lù sí pàtó òmúlé bẹ́ẹ̀ lòkú gẹrùta kí ni ó sì kún sẹ́lù àdákọ́ mọ́ ọmọ báyìí fún oríkó dáadáa pọ̀pọ̀ tí wọ́n bá tó yọ bí wọ́n ti yọ òríwọ́ bí ó sáàrì ànẹ́bí sọ̀pọ̀ wọ́n bá ṣe rúṣẹ́ ara wọn fẹ́ gbà wọn pé ah! káàkiri sọ pé wà lábọ̀ tó sì jẹ́ pé sọ́ọ̀sì rẹ̀ kò sí ọmọ ìjàmẹ́dá a máa ọba ní gbẹ̀sígbà tó ń lọ etí adáyẹ̀kọ̀ gbà wọn mọ́ kò ní gbẹ́ nìkẹ́ láti jókòó kó náà kẹ́kẹ́ kò lèlè yí àwọn wípé àtọ́lọ́ ti pa òwe bí ànàbí ó ṣe sùn àti àbábì ó ṣe sùn sí àti umar ó ṣe sùn àwọn màtàkìkì ti sọ fún wa kó tó lọ jẹ́ àìlà fíṣàkì ìdàmọ̀kọ́kọ́ ní àìlà ìrọ́jà ọ̀tọ̀tọ̀ ó sì ọlọ́dún ẹ̀wù pindah, ń dáwà láwọn bàbá àmì olùmọ́sánásí Ini nak ni máa mú ilé kí o bàbá àmì ní tí mo rí máa rí bàbá àmì lápọ̀pọ̀ ẹ̀sọ́kọ́kọ́ rẹ̀ láàrín fún ti rẹ̀ àwọn ẹni chief agent tí wọ́n bá jẹ́kù wọ́n sí pàdánlé ní o kau, fẹ́ tọ̀kàn ní o wọ́n fẹ́ lókè chief àwọn ìgbẹ̀wọ̀n àtẹ́lẹ̀ nígbà tó ní pé wà láì pọ̀ mọ́kànlẹ̀ nípa ìyẹyọ láti fi túmọ̀ ìdájọ́ tó bá kú láì wádá wọ́n mọ́ wá láti bí sọ́rọ̀ wọ́n ní àwọn fẹ́ yọ Usman kí ni fẹ́ yọ sí wọ́n ní ìgbà fẹ́ yọ sí wípé àwọn ẹbí rẹ̀ ní ó sì jọba wọ́n sàkúgbà wọn wọ́n sọ̀kọ̀gbà wọn àwọn ìwádìí wọ́n ní ẹ̀ẹ̀lẹ̀wọ̀ àdínàbáyé kẹsọ wípé ẹ ma fọ́ láyé ìṣọ́rọ̀ wáyé gbogbo ẹ̀yẹ sọ̀hábà tẹ́ẹ̀dẹ́ ọmọ ìjọ yìí kò ní tẹ́mìlọ́rùn bẹ́ẹ̀ ìjẹ́rìnṣẹ́ ìgbìṣẹ́ pé kí n gbé ìmọ̀ orílẹ̀-èdè kí n lọ sí ogun wọ́n ń bàwà láìwọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ́ wà sí láti tó bá fẹ́ jáde olùyọ́ jáde díẹ̀ díẹ̀ fún ọ̀rọ̀ tí wọ́n mọ́ sí ọwọ́ àmìlẹ̀ ń gbò rí ya wọ́n ò lè kí wọ́n mú jẹ wáyé rẹ̀ kó tó wọ́n gómi wá mú wà láìwọ̀ akọ̀kọ́ wá àtijọ́ kan lùsùmán ọwọ́ sí fèrèsé rẹ̀ ó ti fẹ́ tó bí 18 days take insurance rẹ̀ ọwọ́ ní láàrin ìfọ̀ sáwọn àjọba ṣàfẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ oníkàlẹ̀ ó ní àjúmọ̀ ìtọ́rí anìbẹ̀rẹ̀ tó ní mú bẹ́ẹ̀ ìlàrí àbámúnà ọ̀wọ̀ ó sàkàmọ̀ ọ̀bá ó náà mọ̀ bẹ́ẹ̀ yìí ó ní àṣírò ìlà ẹ̀yìn mọ̀ fẹ́ máa fi jẹ́ ìrọ̀rẹ̀ ṣùgbọ́n mọ̀ fọ́nà

kájọ́bì kọ́ mọ́sálásí sẹ́ díẹ̀ díẹ̀ mọ́sálásí mọ́ mọ́sálásí ọ̀gbàwó èèyàn ma adúwọ́rọ̀ rẹ̀ nígbàlẹ̀ ìjọ kan ó sì olóòtú a ilẹ̀ tí ń bẹ lẹ́yìn mọ́sálásí wọ́n láwọn abámi báyìí hàn ní ta yọ́rà tí ọ̀pọ̀ náà kọ́lọ̀ ó bá jẹ̀ sẹ́kù rẹ̀ sí bí mi mọ́ra ó ní bẹ́ẹ̀ ni mọ́ra àwọn ìjọ fún ọjọ́ lẹ́nu tó yẹn àti wọn bẹ́ẹ̀ àbíṣọ mọ́sálásí ọ̀lẹ̀ wà jẹ́ ìdí má lónìí bákan bàbá ọmọ jìnnà dúró rúmà òun nìkan ni omi táwọn àmàkà lè mú

kájà àjá rẹ̀ amẹ́bì ní àwọn olómìnà fẹ́ kókò tí àyè ọlọ́run ti kí lọ bá mọjà àwọn afẹ́ lọ táìmù yẹn àsìkò ẹ̀rùn ni ó tún kù kí ẹ̀káwì ọmọ akórè nǹkan ibi ó ti rọ́wọ́nù kò sọ́nà àwọn ẹ̀táìmù yẹn kájà àjá ogun yẹn tó gbé owó ní èso oríkèé wá sí inú yàrá ìnábì tẹ́nà bí fi ìtọ́jọ́ lọ pé máa gbọ́rọ̀ mùsùlùmánà lè yàwó máa

ó sọ ní nǹkan mẹ́rin yóò sì kúrò jẹ̀lé sí lẹ́lẹ̀ ẹ̀lé sí ó kálùkọ́ gba ọwọ́ ẹni tí bá bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mú àmọ́ ah, sára bí mi ìjọra lọ mo rọ́rọ̀ kí n gba ọwọ́ ẹni tí bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mú àbí mo ti rọ́rọ̀ lọ́ra lọ tọ́nà owó sókè lọ́ra di ànábì ní pé ha dá jẹ̀lé sí ìjẹ́lẹ̀mà ẹn tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ara láti jọ máa mẹ́jú láti ẹgbẹ̀rẹ̀ in àbẹ́ìtún ilẹ̀ àkọ́tìlì tẹ́ ẹ̀pá ń kọ́ ìdàkẹ́ ilẹ̀ pàmì mo fi ra mi ilẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n mẹ́fẹ̀ wọn ni ìwà àtọrù ìlú ẹ̀sìn lọ́dọ̀ balẹ́ta láti tẹ̀síkẹ́ni àpẹ̀lẹ̀mọ́tukùn abàdà ẹ̀yìn mùmìnì bẹ́ẹ̀ fún sàkíkọrùn akọ̀ndọ́nà apá òsùmánù ẹ̀sán rẹ̀ ilé ẹ̀mí sọ pé wíwà mi pẹ̀lú yín amurafin ya sáàbì ibi tọ́gbọ́n ni wà sáàbì òkúrú pàtàkì àtàbẹ́bá ń beláyé amọ́nà tó lè mọ̀mọ́tì àwọn ni mo rí jẹ́jàbàjàbọ́ wọn mẹ́sì mọ́ mọ̀ mi lọ fẹ́dà dábà sáàbì átà ọmọkì ma yọ àdún nítorí wọn bá mú àwọn sọ̀hábà ìsọ́dọ̀ tí ó sáàbẹ̀ kan lórílẹ̀ anábìnrin àtẹ̀wò tí ó kàn ó mẹ́ ilẹ̀ ẹ̀wọ̀n yọ wà sí tí àwọn ẹni bá jẹ́ sáré náà kèèrè ní tàbátàkọ̀ wà wù kèèrè kí ìṣẹ̀kú mẹ́wàá sí ẹ̀dógó lọ tí wọ́n fi kí ọ̀n sásìkò lè máa ní sùn jọmẹ́rẹ̀ sọ rí ẹ̀ẹ̀ mà pẹ́ tí ń sùn ní wáṣìkò tó nígbò bá jí lóòfin padà wà lọ́ọ̀yìn ìmọ̀ràn agbára tàbí mẹ́yọ àdúrùn àwọn tó ábàrí àwọn náà lọ lórí eré ọ̀hún nígbà wọ̀n bá sí lájẹ́ mọ́ jápàjàpà láàmà yìí wọ́n kí àpapọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ náà bó ṣe sọ̀rọ̀ ọ̀rẹ́ pẹ́sẹ̀lá nípa nípa ó yẹ mọ́ sọ̀rọ̀ ọdún mẹ́wàá lọ́dọ̀ wọ́n kí ó sì tí ó yẹn jú ẹgbẹ́ yẹn tí wọ́n ti ní lọ inú àwọn òbìnà àti ìdáàbẹ̀ náà kọmọ owó ìgbà náà bẹ́ẹ̀ tí wọ́n wọ́n wọ́n wọ́n ní ṣọ́ọ̀dá nǹkan lè kọ́kọ́ wọn lẹ́yìn ẹ̀nìkan tó sẹ́mì tẹ́lẹ̀ àtẹ́rẹ̀ ìdájọ́ sàtà apá nígbà sí pápù ní fún ọmọ mẹ́rin tó kọ́ bá gbogbo rẹ̀ pé ìyàpò ìsìbàwà lórí

جاء من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما أدر من صلاة الله سيدنا من النبي فوق النبي لي من سب أصحابي أن يبقى موسى بابي فعليه لعنة الله قلت látọ̀dọ̀ náà yọ́ jẹ ti ẹ̀wọ̀ wọ́n ni mẹ́làríkà èèpè tí ọmọ ìrìnká ìṣẹ́ yọ́ bá o wọ́n náà àjìmẹ̀rin ẹgbẹ̀ àwọn èèyàn náà yóò pọ̀pọ̀ ẹkà ń gbọ́ àwùjọ wa ẹgbẹ́ pín ẹ̀mì sí méjì ẹ̀fì sínú ìsìlámù ẹwẹ́ tí bá kú sàárẹ́ yọ́ mọ̀ sàárẹ́ wọ́n ọ̀sàtí ọ̀rẹ́ Ìpẹ̀lẹ̀ mẹ́ta lórí èyàn kan. Wọ́n.

ní bá mi tí ilẹ̀kọ̀ àwọn ìjẹ́ ìkọ́mọ́lẹ̀ bá mi tí ilẹ̀kọ̀ jẹmọ́ ẹwù àwùjọ dáadáa ibi ó bá ti ń ta kú àwọn sọ̀hábà ibẹ̀ ó sì di tí ò lè mọ́ nínú pàpàtàkì ni wọ́n nínú tó bí lójú àdínú tó lọ́pọ̀ pàtàkì bá máa tí ó o ẹmọ́ pè láàpá àmà o pè lọ́gbà tọ́bá púpọ̀ náà ní o ta ṣe lè lọ́gbà wọ́n pẹ̀lọ́ wọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n bọ̀ tí ó sàfẹ́ẹ̀sì wọ́n sì o wọ́n èsì àfẹ́ẹ̀sì kí ni ẹgbọ́ o gbọ́gbọ́ àwọn afẹ́mọ̀ sọ àwọn ìmà tọ́jẹ́ wípé ẹ àátúnyẹ̀wó pé òwúrọ̀ yọ àpẹẹ̀lẹ́rọ̀ bí àìbùnù káàkiri asìlámi rọ́lọ́yà rọ́lọ́rọ̀ ah, ìyẹn dáadáa ṣe rírọ̀ bí a ó náà wáyé tọ́fẹ́ ẹkọ́lé yọ́ alẹ̀ lórí ọdún ìgbà èèmà tó rí pé tí wọ́n bá ti kíṣà ní fọ́nà sàfẹ́rà tí wọ́n sọ́mà àgbàgbé ọdá àrọ́ òun kankan yọ́ bá lọ́dún kò lẹ́nu ọ̀nà tẹ́lẹ̀ tí ó lókù fẹ́

ọmọ akíwò wo lórí bàmà sáré fún brẹ́dìlì ẹjọ ẹbà ṣẹ́jì ó tọ́sọ ẹjọ ẹbà ṣẹ́jì ó yẹn ẹmọ́kùn tí nílà yẹn ya fún bàbá wọn ni ó tẹ́lá

ó ní yàrá sọ́sọ́rà àpòhìnmí ìsàláta àdúgbí òsì dáhùn fún mi gbọ́ mẹ́ta kí lọ bí rómùsì ẹgbẹ́ ilé opportunity èdè ní àmá kan lórí òbílàyọ yóò fi lọ mú orí ìjọ ìdá lọ́bá yóò ó ní yàrá sọ́sọ́lá inni as'aluka al-janna àdúgbà ìgbẹ́sà yóò fún mi ọ̀pàdínlẹ̀ ìdánàbí ó ọlọ́run náà yóò mọ́ àtẹ̀kú lè jẹ́ sí ọlọ́lọ́lọ́túkọ̀ náà wípé ìṣíkọ̀ lọ́bẹ̀rẹ̀ rú àti wà ní àwọn akọ́rọ̀ dáadìkà yá rọ̀bí ha rọ̀bí àwọn òsìrí nǹkan mìíràn oníyàrá ọjọ́ amúrúgbòrúgbòrú gbòrò lórí owó tí máa mú owó ọ̀nà bí máa wáyé fàínà ẹgbẹ́gbẹ́ ìfáàní àtẹ́sùn ìfàtọ̀sá ń sọ lọ́dún ní ọjà ọba lẹ́kà wá wá ìtẹ̀lẹ́ náà lẹ́sì àbíwá ní ìyá orí àárín ní àlànà síkà ìjẹ́ sallallahu alaihi wasallam torí náà ìwọ náà ẹ̀kù mi lọ́wọ́ distinction pẹ̀lú òkú ọlọ́run ọ̀hún ìṣẹ́ púpọ̀ lálìjẹ̀ náà ràn lọ́rùn tó ọ̀sọ̀ yìí pẹ̀lú kẹjọ́kọjọ́ tí wọ́n bá sí ìwé ìjẹ́ àjọ́gbà ìjàmà ìforíbalẹ̀ pọ̀lọ́run pípọ̀ ó wà lọ́sẹ̀ rẹ̀ ma yẹn náfílà pọ̀ mo sì mọ̀ pé púpọ̀ ìlú náà nìyẹn ìgbà tẹ́tà sí súnmọ́ lóhun rẹ̀ jù náà ìwọ náà tọrẹ ilẹ̀ èmi àwọn ìmọ̀ bọ́ sọ́wọ́ padà rẹ̀ pé ìwọ lórí sọ fún àwọn òjì ìwọ iṣẹ́ bá ti tọrọ sùúrù nù wọn ìgbà tí a tún ọdún ọkùn ọ̀bí àríyẹ ìlọ́pọ̀ tí wọ́n sẹ́rẹ̀ bá mú o jama ẹwọ sẹ́sì ọ̀bí àti tó ti nǹkan yẹ fún èèmọ̀ mọ̀ sẹ́rẹ̀ wọn ní ìmọ̀ wọn ń gẹ nìkan ní rọ́fún ibùn kùdẹ́ yìí àti sámọ̀ ìpùlùmí àwọn méjì wà ní ọmọ fún kíyà ní ọba tí ó ṣẹlẹ̀ àti wọ́n dá wọn padà òkèrè ìwúlé ìkó olè bá nílọ ní ọba sọ fún nígbà ẹ̀kún ìpọ̀ ní ọsọ àbàbà wà pọ̀sàsà pọ̀sàsà ó ní à ìnáwó fi à ń lẹ́rọ́mì ó sì tọ́ wọ́n dápadà ọdún orí ẹ̀ kéré ó ṣe pé ìta fọ́ọ̀mù ọ̀pá àríkọ̀ọ́pàá ó ní à ah, ìta ọba gan

ó ní ẹ̀dàpọ̀ bóò lẹ́sẹ̀ bá ń lọ bí ànẹ́bí ìrọ́sùn tẹ́ padà fún igbó lẹ́ náà tó ń bá gúrù bí àtàfà èmi náà gúrù bí ẹ̀mú ẹ̀sùn bá tẹ́ lọ́rùn náà níwà kìfì náà ààrẹ náà ìdáhùn sọ́rọ̀ bá níwọ̀n lọ pé sàmọ́rọ̀ rọ́rí àti ìwọ̀n náà lò ẹ̀tẹ́sẹ̀tẹ́ ìjọba kẹ́ ó ti fẹ́ ní ẹ̀mílẹ̀ àti ìrìnàdà àmúwọ̀n ìwọ̀n ọ̀rọ̀ kí náà máa jáde àti lónìí dájú ẹ̀ omi fóònù rí kí wo wù sàn tí ẹ̀ mà lérò àti àmà ní ọ̀tàrò ọkọ̀já rẹ̀ wọ́n tó ní tààrí wọn àwọn sọ̀háwà ìmọ̀ ọlọ́pẹ̀ lára wọn tí ìsìnkú ní tí wọ́n lè ṣe tí a lè ṣe nínú ìmọ̀ ọlọ́run rọ̀ fún wọn nítorí pé wọ́n bá nàbí jẹ wọ́n bá sọ́sílẹ̀ lóòsìlẹ̀ fún àwọn sàbí rọ́dí ọlọ́run tààlà ánìyàn ajìmọ̀rin lára ẹ̀mà tó bàlẹ́dà tó fún àwọn sọ̀hábà òun náà ni ìtàwọn nàbí tàbí خمسة سلام الرسول قاعد يدخل جاء هذا في المسلم العام الإسلام الصحيح وسلام معايا لما لما لا روحك قلني رقم رقمي ما هو أقوم وسلمني لما وني سمي إنه ثلاثة رقمي لا بين كم بين ستة thousand وستين من فوز ọ̀dà ẹmú o ó ní ẹmú tán láti bá yóò kù ní tí ó kókò lówó ẹ̀yìn náà ó padà fún dáwọn ìlú báwọn òun àgbà ní ìṣẹ́dẹ́nu iṣẹ́ ni wọ́n ti onírà tó mẹ́un alẹ́bẹ̀rẹ̀ tí kí lábọ́wọ́ bọ́ kọ̀wà bá ti sàtàlám láwọn tí ó lé yẹmàlẹ́ ilé ìgẹ̀gẹ̀ ló wà wọ́n ará tó lè lọ bá wọ́n ní òṣìṣẹ́ ìkàtà wọ́n ni ẹ̀sìká wọn wọ́n ọ̀dà àásàwò rẹ̀ bó sì wá gbọ́bà ọkẹ́tàdínkù lẹ́gbẹ̀ẹ́ wọn ọba mẹ́ta àti kí mú sọ báyìí mo ti rà àti parí ọ̀rọ̀ kọ́ ọgbà owó lásẹ̀ ní okùn onígbò làparí ọ̀rọ̀ àìparí ọ̀rọ̀ àìparí ọ̀rọ̀ gbogbo arọ̀ ìjàbá fún ní alórí àjẹ́kùnrin mo ti rà ní ìlọ́wọ́ rẹ̀ lábárò ìjí tàfà ìyẹni ó ní tó ẹ́kò bá tàfà ìyẹni yá ọ̀sùlọ́lá máa ní ilé ṣàdùnlẹ́ ta ni ó jẹ́

lójú ẹsẹ̀ àdúgbì bá lójú kọ kùsẹ́mà pé yá kùsẹ́mà alámàtẹ́ ṣáàtì só so mú rẹ̀ ẹwẹ́ ní kí ọdúnkùsẹ́mà ní kò sojú ó sì sojú ó sọ dípò àbíkọba di sàmà ìtọ́lọ̀ sọ wọ́n sẹ́mà sẹ́mà lọ sẹ́mà mọ̀ ń gbàgbọ́ eléyìí rẹ̀ ló ti tẹ́lẹ̀ orílẹ̀ eléyìí ti tẹ́lẹ̀ apọ̀lọ̀ tó ti fún ẹ̀sìn náà sẹ́wà ní sàmà sẹ́mà lọ́gbẹ̀gbọ̀ àrí wà láwùsàkọ̀ lábánà ọ̀bàmà tí ó wù máa ó ṣe lọ́wọ́ wa wo ṣe ìmọ̀ dáadáa àdóbì wá sọ̀rọ̀ kan sáàpù lágbọ̀rọ̀ ó sì wà hẹ́pẹ̀lẹ̀ àti gbòmí ìjọba ìdára òṣèrè láti òun lọ kò sẹ́mọ̀ láwọn èyí dáàdìrù ṣàhádátù ṣàhádátà òkúlẹ̀ gbogbo mẹ́wàá tí ní ìwé ẹlẹ́rìí méjì ní sẹ̀dápọ̀ lẹ́gbùgbà lórí àríyànjiyàn tí ìwòsàn bá ti yọjú mẹ́ ẹ̀rí rẹ̀ kọ máa ṣe déédé èrí ẹlẹ́rìí méjì ẹwọ̀ bàtí sẹ́yìn ìlú sáré tí ó kó pàdé ìjọ wọ́n ò rí mínà nìjáàrí mínà ìgbòmìnì rìjálù ṣọ́lọ̀kù lọ́mà afẹ́kẹ́rí ìfàyí táwọ́bà ní wọ́n wá yà ìtì wọ́n olóòrùn ẹ̀gẹ̀gẹ̀ ọ̀dọ́ zẹ́ìmà ní ẹ ti rí tí ọ̀bá bẹ́ẹ̀ sì ni ìṣìlọ́pù táwọn ṣe jẹ́ bí ọgbọ̀ àwọn kẹ́ẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ rí méjì ni tí ọ̀bá lọ jẹ́ ìpínlẹ̀ ìjọ́nà náà àbásọ̀ kanà ṣùgbọ́n àyè sọ́nù tó pé kí náà rárá náà zẹ́rẹ̀ tàbí kẹrọ wà ní àdáwọn àhàfihàn sókíà àwọn sọ̀hábà àwọn ẹni bá a sì táwà jẹ́ bá àlá sọ́wọ́ bá mú kí bá àlá wọ́n máa sọ wípé ihò òdòdó ihò òdòdó bẹ̀rẹ̀ bá àṣẹ́ṣẹ́ nígbàwó lẹ́yìn ìgbà tó sí wọ́n ọmọ ìdí adámà yọ́ ma pèyàwó rẹ̀ bàtà burúkú kí ní pèyàwó rẹ̀ bàtà burúkú ó ní ìtànlẹ́sẹ̀ kò sí ìkú ọmọ tó ti pè bẹ́ẹ̀ ọba tó tó pọ́líṣì bò ìtọ́nà pọ́líṣì kò sí bàtà méjì iná ni ó fi po alábòsí lóòtọ́ ṣe tó sọ náà àbí yóò bábà rẹ̀ símọ̀ sí òkè ẹ̀ àwọn sọ̀hábà wọ́n kú ẹ̀kú owó ṣe tàbí ìyẹ́sì torí kí ni fún hàmàlàtù dínìlá àwọn ni wọ́n bá ní yẹ́sì lọ tí ìgbẹ́gbọ̀ wa ẹ bàbá mi ìlọ tí ó bá ilẹ̀ náà nínú kí ọ̀n gan mẹ́rin bàbá rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ omi ńlá ni ọ̀sẹ̀ tó lè mú tán ah! ọ̀sẹ̀ tó lè mú tán tàà ló tán jọmọ́ àwọn ọ̀sẹ̀ àbẹ̀rẹ̀ jẹ́ ẹgbẹ́kùn ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa lórí ìtẹ̀ní àtàbẹ́ bí ìbàtẹ́yàn gbà súrọ̀ nínú kùránì báyìí àápọ̀kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú ẹyọ ọmọ àmì alápọ̀lẹ́ ní òru òní lálẹ́ ìtàn lálásọ akọmìnì tó dúró ti ànábì ọlọ́run lọ́sàn nígbò ni wọ́n bí táàkì bàbá rẹ̀ táàkì ìyá rẹ̀ iṣẹ́ òní ṣe kó tó pàṣàmù sánàbí ìjùlọ àbánàbí òjùlọ nígbà pàṣàmù tàn bó láyé rẹ̀ rí nígbàtà wọ́n àwọn àjùgbọ́n wọ́n ti lọ sáà ó lè jẹ́ pé ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin wọ́n parí ẹ̀yọ́ máa bí a ti sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin àkọ́kọ́ ọkùnrin kejì ni muhammadu ó ní mẹ́sí máa ń wà ìyáwó àti ẹgbẹ́ ìfẹ̀mọ́ ọmọ tààbá ń ṣe bẹ́ẹ̀ sẹ́yìn náà wọ ẹnu sáwọn sọ̀hábàlá yọ wà ta kò lè ta kò sì ní mẹ́rin bẹ́ẹ̀ gbogbo ẹni bá ti kú sọ̀hábà a ní ìgbè káàkiri rẹ̀ jẹmọ́ ẹ̀jọ́ social media ní ẹ̀kan ṣe ẹni dáni kẹsàn náà ìdàjọ́ ìsìnkẹ́ kẹ́yàn máa kẹ́mà lórí pé ọ̀dà àwọ̀ òwò bí ẹ̀rọ lọ́gì ẹni dọ̀tọ́rù ẹ̀dàkùn kí ìdàjọ́ ẹmbá sí bẹ́ẹ̀ ẹmbá kú sáà ó ti di kèrè ṣùgbọ́n yìí ò kíá kàbásọ̀rọ̀ ó ní àwọn klọ́sì kan ẹgbẹ́rún sọ̀hábà bìsìláàlì gáríkà tó ń wípé mọ́ ṣe fún ẹ̀tọ́ ni ẹ̀tọ́ nǹkan lọ́dọ̀ ọlọ́fẹ́ kìí ṣe mùsùlùmá ó lè ní àwọn lè tọ́árì fi ìrìnlẹ̀ ààrẹ sọ̀hábì àwọn ń kú sàábé yẹn láti fi fàyọkó láàrin ìjẹsàábé fọba fún fún àrí sallallahu alaihi wasallama ká e, e, e, gbogbo ẹni ti lẹ́yìn àbẹ́sàtàfà àbà ó mú ọ̀sà àbẹ́ ní ìlú pé òun fi ń takò ẹ̀sìn ọlọ́run tó rùn ọ̀bá dàbẹ̀ yẹn igbó rẹ́dàrùn mẹ́sùn ní rọrùn ó lọ ìṣẹ́ ìjìmá òun obìnrin ìran kejì títí ẹni lọ́rún ẹ̀sẹ̀ ńlá يصب الصحابية لغرض دنيوي kìí ṣe pẹ́sì ọ̀nà ní òsìlẹ́ni rẹ̀ mọ̀ ṣùgbọ́n ó fẹ́ máa jáyé ọgbọ̀ yé pé pọ̀sẹ̀ tọ́ ma kí ó tó ma lásìkò tó kọ́dà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ìwọ̀n kò wẹ́wọ́n ma kí ó pọ̀ náà sàbẹ̀ ìgbà ọkàn jọ ilé fún mi pé ẹ̀bá ma gbé ẹ̀ẹ̀mọ́ yìí tẹ́lù ní ìgbàwà tí èsì àgbàgbúrò ìlàwà mọ́ ṣẹ̀gbé ọ̀rọ̀ náà ló ń dáwò ṣùgbọ́n mẹ́sàárẹ́ ilé òun ní kí ni òun ṣégún kí àwọ́ àwọn ọmọ àwọn èèmà tí ń bẹ̀rẹ̀ àwọn sọ̀hábà ọ̀pọ̀ tí èsì kí ni òun nínú àdíjì tí ìmọ̀ tọ̀rọ̀ nígbàwà sí ìgbà màájírí ní àdíjì láìrọ̀lá wáàtílà ibn asko al'aslami sọ́jẹ̀ lọ́kùn ẹgbẹ́ ìjọba ń pọ̀sọ́ alẹ́ tí gẹ̀gẹ́ bá ti fẹ́ kọ́bílẹ̀ nù kí wọ́n máa rán lé ṣe a ti fẹ́ lọ́kùn mo ti mú ọ̀rọ̀ tàbí ọgbà sí ìdèbìrẹ̀ tí ọjọ́ wọn ni mo wó mo tí ò òṣàṣì ẹ̀jù ẹjá mọ̀ bàbá sáà ti fàwọn kalẹ̀ alhamdulillah wọ́n náà ti fún mi ní òṣàṣì nínú àti ìwáṣílà ibn al lọ́pùrú bàtọ̀ bá jẹ́ pé wà ní ní fi òpò yẹ́ rẹ̀ bá ayé lọ tí wọ́n tó wá jẹ́ pé ẹ tó rí mi ànábì tó sì bá mi jẹ bá mi mọ ayé yóò lè fọ́ lúpọ̀ wọ́n mọ́ ما دام فيكم من رأى من رآني وصعد من صعدني lọ́gbùrú ìgbà tó jẹ́ pé ń parí ẹn tó rí mi ohun orí mi ṣùgbọ́n ní orí mi lórí kò bá níjẹ́ kò bá mẹ́mú ṣùgbọ́n tó bá jẹ́lọ́wà mú olù bá jẹ́ tó bá mú ha ẹ̀sì tó kòrí rẹ̀ lóòrùgbà tí wọ́n náà bá tún sẹ́kù ní kí ni o láàrin àbìsọ́lẹ̀ ماذا نفيكم من رعى من رعى من رعاني وصحبك من صحبك من صحبك irú ilẹ̀ tó jẹ tó pọ̀ ilẹ̀ tó wà lóòkú àtìbá ti bẹ̀rù ní ẹni tó yẹ ilẹ̀ rí mi ẹni tó bẹ́ tó bẹ́ ń bá mi jẹ tó bá jẹ lónà ìjẹta àti wà sọ́rọ̀ lẹ́rẹ̀ tó tó ọba sọ́rọ̀ ẹwà wà ti gbà sí sí kí ni tó wà ìbàmọ́ kan tí è bá sàánú ọba lẹ́dà wípò wọ́n sọ ẹ̀sìn àà àsìkò náà wà ní gbọ́mọgbọ́mọ ayé ló kálùkú sára áhú gbọ́mọgbọ́mọ tẹ̀sẹ̀ ló burú jù oòrùn nítorí wípé ẹ̀kí ọ́n bá jí pé wọ́n fẹ́ lọ jùgbù náà àwọn sọ̀hábà yìí àwọn ní àbàtẹ̀ ọgọ̀jì tí lọ́pọ̀ ọdún ẹgbẹ̀ ọlọ́sẹsẹ ọlọ́sẹsẹ àwọn alákùnmọ́lọ́ sí àwọn àwọn sọ̀hábà ẹni tí ń bá ti lọ́sọ̀ fún ilé tí wọ́n bá sọ ìbẹ̀lẹ̀ ti máa ìpìlẹ̀ ohun àwọn náà bàbá wa máa kì tí a máa sọ wípé a kègbè bàbá àdó ẹjẹ̀ wẹ̀jí pé Thank you ṣé ìpè àbí ẹ̀sìsáàbùsẹ̀ fìdíkẹ́lẹ̀ rẹ̀ yìí ẹjẹ́ bí wọ́n kìlọ fún fúnra rẹ̀ jẹmáà àwọn bàbá làkà ìgbọ́ wọ́n ní àkè ìgbè bàbá àdúró torí àwọ́ torí ìgbẹ́jẹ̀ lọ́wọ́ àkè ìgbè oní a máa gbèrò odò oní èyàn máa gbèrò oko ẹmu ohun a máa tó bí ìsọwọ́ yìí yóò rí kẹ́rẹ̀bì tí oòrùn àjò àjò oníkékeré àti ìgbè ọwá ní ìdá alọ́gà tó báyìí kọ́ wá ní sáìsì tí ó jù báyìí lọ àwọn ọ̀pọ̀ ní àkẹ̀gbẹ̀ bàbá àjò ní ó ń tó ọ̀tọ́ ṣùgbọ́n mọ́ ìyá àjò fí orominian fi wọ́n rọ àkẹ̀gbẹ̀ bàbá àjò ominian fi rọ lẹ́yìn wọ́n fi àkẹ̀gbẹ̀ omi ọ̀làpàá nílìmà ẹ̀sìn wèrọ e lọ́nà àjò kò sí tẹ́ẹ̀tọ̀ dúnmù ẹ̀sìn kọ́dà orogún ọdún ìlà àwọn àgbàlagbà tí máa fi nǹkan bá jẹ́ mẹ́jẹ̀ lè inú ẹ̀ torí tó jẹ́ bá ní ìṣẹ̀tẹ̀ bá fẹ́ para wọn níyọ orí ìgbọ́sìláàmù yìí ṣe torí ààrẹ nọ́nì ìsàbájẹ́ sọ ẹ̀yìn àti ìgbé bábá àjò òmìnira fi ọ tẹ́lì kan bá jẹ́ lẹ́nì síkọ́ a ní àwọn ìkẹ́kẹ́ tí ìdàwọn ìyàlá àmì lọ́pọ̀lọ́ kí lẹ̀ rí wa jẹ́ àmì àríkà kan náà jẹ́ àmì àríkà àbìláì ìbìnà ìyàwó bá rọ́tàtàmọ́

nínú ọ̀sọ̀há nínú ọ̀sàbé náà nínú ọ̀sàbé káàkó ààrẹ tí è jí ló fún wọn èyí rẹ́bí àdókù nínú àdérí jẹ́ àti mùsùlùmí àmúta hadith al-sinimani rọ́dọ̀ ọ̀pọ̀ fún kí sọ́dọ̀ ọ̀dọ̀ náà múnà áàs máa àrọ́dún rẹ̀ àṣọ alẹ́gbẹ̀wọ̀n pàtàkì ọkà ikọ̀ lẹ́kọ̀ọ́lọ́ mọ́gbà pẹ̀lú ní gbogbo ẹ̀ṣọ́ ọ̀bàdárùn pọ̀ sí wọ́n ó fi rùn pẹ̀lẹ̀ tí a bá gbá ní àdúgbà ní yẹ́tùwà lẹ́kùnlà ánà rọ́jùlún min àìjẹ̀nà láì bẹ́ì ẹni kan wọ mọ́sálásí ọmọ àìjẹ̀nà fàdámọ́lá rọ́jùlún ọmọ àgbà mọ́sálásí kọ́dà hílákọ̀ náà lẹ́yìn ìyẹ́dì ṣìmáàlì ọwọ́ tẹ́ ṣìmáàlù lọ́dọ́lọ́wá èdè ni ṣàmáàlù èdè ni wọ́n wá ní nǹkankan tí ń jẹ́ ṣìmáàlù tí ń jẹ́ ṣàmáàlù wọ́n wá ní nǹkankan kò gbọdọ̀ jẹ́ ṣàmáàlù ṣìmáàlù ní ọjẹ́ north ẹlẹ́pẹ̀ ìṣì mọ́lù ẹlẹ́pẹ̀ ìṣà mọ́lù tẹ́ ẹ bá ti gba owó sì lérò kẹ́sìrọ̀ ni ọmọ bá lọ gbèrè ṣì mọ́lù lámàwí dọ́kọ̀nà ní sọ bẹ́ẹ̀ so clear ah kò clear ṣe tó sọ èyẹ dáadáa ṣe àbíkáwùlẹ̀ yìí sí lábáwá lọ fún òṣèlú lọ kí ẹ ń ká àbúrà lọ́wọ́ kò tẹ́ ṣe yìí kí ṣíwájì àkànṣún kò lè yá Dr. Lọ́wọ́ yọ́ sí. Ọkùnrin mú sáájú ó kó bàtà rẹ̀ lọ pẹ̀lú ọwọ́ ìrọ̀lù sí ẹmọ ìmọ̀lọ́ wà ní ìyàtùwú tẹ̀ríkù míwàjú ìhì bẹ́ẹ̀ sì ní rúgbà rẹ̀ nǹkan tó tó fálúwà látọ́jẹ̀ sí tán. Ìrùgbà rẹ̀ kan tó tó ẹni tí ò ní rùgbà kí jọ́kẹta jọ́kẹta ní ha jọ́kẹta jọ́kẹta ní ha àfẹ́mọ́ mẹ́mùsùlámi tí a bá lọ ṣẹ̀ríà tọ́lọ pé ká lóyìn tí a bá mú yẹ̀gẹ́gẹ́ tí ó jẹ̀mọ́lẹ̀ ẹ̀yọ́ jẹ̀mọ́lẹ̀ wọ́n fi agbọ́n rẹ̀ gbọ́lẹ̀ ló fi wá di pé irúgbọ́n rẹ̀ rẹ̀ tán wọ́n wá gbọ́lọ títò wọ́n ní à yọ ara rẹ̀ ó yà ṣùgbẹ́ fún àmì ọ̀sẹ̀ mẹ́ta nígbà rẹ̀ wáyé fún padà lé tán wọ́n wá tún lọ sí tẹ́sì padà dọ́kọ̀ wá ní sùúrù láṣẹ o ẹ̀sì bá ní ọ̀rọ̀ ọlọ́run kọ́ dámì padà fún láti ẹ̀nà irú pa yíò lè mú máa ẹni ó ṣe lẹ́ yóò sọ ọgọ́rùn rà fún orí nǹkan sí bọ̀ ọ̀rọ̀ ní ọgọ́ ọ̀rọ̀ abẹ́fẹ́lẹ́ ọ̀dá orí ìjọwájú ta ọ̀rọ̀ ìbáwọlé lọ́bá jẹ́ ọkùnrin àná àwọn tó wọlé aláàrẹ̀ hajjí rúlà bó ṣe lọ́nà náà tó kó bàtà rẹ̀ méjèèjì lọ sọ́wọ́ sí kí rúgbà rẹ̀ nǹkan tó tó tó níbi ọ̀rọ̀ tó ṣe tán nínú ìwọ́yà láàáìtò àárí nínú ìwọ́yà mi ọ̀rọ̀pọ̀ ìtìmọ̀tì táwà bá mọ̀ láàrin wa lónìí bí ẹnìkan súnmọ́ ọ̀pọ̀ á bẹ̀rẹ̀ ìwà mọ̀ bí ìṣẹ́gbẹ̀rẹ̀ sí èsì pé onígbò mọ́sílọ̀ kéèyàn máa sọ lẹ́yìn àṣọ bá nìtì kó ló sọ wọ́n sáré tàbí òkú mẹ́sílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ra wa lẹ́sẹ̀ tí ẹ bá rí pé ẹwù ẹjá sọ máa mú àfáàtì kún lẹ́gbẹ̀ẹ́ ilé wáyé ó ní ṣe ìyàwó lé ní gbogbo wà lélé àti látàrọ àtìdájá tó lẹ́tù náà kí ni gbogbo ilé àwọn iṣẹ́ táwà máa ṣe ó ní ẹ̀mà tó ní ìlú àkọ́kọ́ ó sọ lọ bá ní kò tí ẹ̀ sí wọ́n rí ìdàdà àárọ̀ ní ìṣẹ́lẹ̀kọ̀ kẹ́lẹ̀ mẹ́tọ́ bá yí ìgbẹ̀ padà láì rẹ́kàrọ̀ lọ wà láì àkúrò làbẹ́yàn yọ́ rẹ̀ tí ọlọ́rọ̀ sí àárọ̀ abdullahi bá kìí nígbà tó ní jẹyẹ ọmọ ma ń sọ ọ̀dọ́tọ̀ àdìwà mọ́lá àìtò kò sí kankan láàrin ẹgbàrá kí ló ń sí nígbóhùn sí náà lórí ohun sí ọlọ́ọ̀rẹ́ ẹ̀ṣọ́ ni ó ní wàhálà mẹ́lẹ̀ àrẹ́bí lọ́sọ́bá ìlọ́sọ́bá ìlọ́sọ́bá ìlọ́sọ́bá nípa rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ah elẹ́gbọ̀n mo wá ń lò pé kí wá kọ́ lóòrùn sí ohun ó ní tí mo sí náà lórí ìlú náà bí á lù lẹ́yìn ọba fẹ́ wà lọ́kọ́ pẹ̀lú wá fi padà ṣùgbọ́n mo kàn kéèsì nǹkan méjì gọ́ìkọ̀ àdínà ní láàárín lè náà sí gílá ìhàmì mùsùlùmí nínú ìrí oore mùsùlùmí kàrí kó bí mẹ́nu wọ́n lá àṣìṣà àjọ àfẹ́ni sáàkùn wọ́rin nínú ìsìrí kọ́nà wọ́n sàánú ẹ̀lẹ̀kẹ́rí kí wá máa torí rẹ̀ máa kó ìrà rẹ̀ àbúlẹ̀ ìhàmì láàrùn tí kù nínú ẹgbàwọ́ ní àádọ́rẹ̀ ìlà òtí ikú sílẹ̀ lè ní òlé sí tàbí bí òfin lè mìkan fàyọ kó pẹ́ ọmọ ìgbà náà tí mọ́ọ̀sọ́rì kí la bẹ́ẹ̀ múnà sí wípé arínà sàhábà tí è jíro òtún mú kí ni ó tún mú ìyàn náà lọ́wọ́ kódà nínú sàhábà tó jẹ́ pé ń àwọn ìmàlé eléyìn táwọn olóṣìí tọ́jọ́ ìgbẹ̀lẹ̀kíámà wọ́n máa rọ̀ ọlọ́run òun yóò ẹ̀rí mẹ́rin ojú kí mẹ́rin ojú jẹ́ àwọn àdíjà bí ọ̀rẹ́rọ̀ wà jẹ́ àwọn àdíjà bí ṣẹ́jì lọ́kúdírí ó jọ ni láàrẹ̀sú láàrẹ̀sú fún àṣàrí ẹgbẹ́kùn ìrànlẹ́bí o ẹgbẹ́ tí ẹ ẹgbẹ́ dàlágà ó fi ọ̀rẹ́ tẹ́sí wà káàrí ẹgbẹ́kùn ìrànlẹ́bí o fọ́wọ́n lẹ́ni lọ́sí ìyáyì láwọn àjọkùn àǹkọ̀kọ̀ ẹgbẹ́ ìtẹ́wò lẹ́lẹ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ láti bí mọ̀sọ̀ yìí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yí bá lè níwò èrú ní kóòtù ọwá wọ́n wá lè lórí pẹ̀ ọwá jẹ́ 1 billion kìníkan trillion dollars ọwá ní gbogbo ìmú kankan lẹ̀ ọmọ ìfọwọ́sí máa ọ̀rọ̀ àwọn sọ ìfọ́ àmàlé kí ó gbogbo ẹ̀wọ́n na tókù ọ̀rọ̀ lọ́wọ́ wa annabi ne tó ń tọ̀ sí ọ̀ máa bàrá wọ̀ ló ti àhàdì múlẹ̀ àhàdì wọ́nà sífà tí sàbí bá dé kákà gbọ́ra sàbí lọ́bá bugari lápẹ̀ẹ́ ó kù sáàtẹ̀ lọ́wọ́ jẹ̀mọ́ ẹ̀ṣẹ́ fún ìtàgbàrà ní kátí mo lè mọ́ fún wa rí mo sì fẹ́ kọ́kọ́ ẹbí kan gàrí ìwọ̀n bá tọ́rọ bá ní kọwọ yóò kún bẹ́ oní ẹni ọmọ bá ń gbìṣẹ́ ìwẹ̀ dákùn ìtọ́rọ ọkùn ó ti ṣe ní àkọ́kọ́lù ṣe mọ̀ wípé kò ní mọ́ ìbẹ̀ fún ọba dẹ́ta lọ sáì wọn kí ló tàbí sí pé kó nínú olúùlù kò ní gbogbo àwọn tí mọ́jẹ̀mú tààkàlá ní ìbẹ̀lá lẹ́ẹ̀rùn fún àìgbésẹ̀lá ó ní mẹ́rin من عديد أبلاد بن مسعود رضي الله تعالى عن وضعهم ورحمة الله الصالحين وصالحين خير القرون القرنين tí a máa ń sẹ́ntúrì olóòpíọ́t tó dáájú sẹ́ntúrì tí mo lò ní o fún mẹ́lẹ̀ nínú ẹ̀rù náà fún mẹ́lẹ̀ nínú ẹ̀rù náà lẹ́yìn ìdọ́wà tó tẹ̀lé ìdọ́wà tó tẹ̀lé fún mẹ́lẹ̀ jírò àkùwárùn lẹ́yìn ìgbàtàwà ìbánọ̀lẹ́ àwọn èèyàn kó dènà olè ayé tẹ́síkù ṣàhádá tùhún yẹ̀mí náà wọ́n yẹ̀mí ìwọ̀n ṣàhádá láwọn àwọn èèyàn lẹ́yìn in tí ò sí ní wọn wọ́n ma wá jẹ́ ìlú àkọ́ ọmọ wíwíwí àwọn ó sì máa ó bó ṣe rínú bàbá bó ṣe rínú bàbá tẹ́ wínú bó ṣe rínú tẹ́ ẹgbẹ́ fún wọn rẹ̀ tó fẹ́ sí ìlú Ah, àwọn sọ̀hábà ah, wíwẹ̀ kúrò wọn ní nọ́kẹ́wó ojú ní tí àádẹ́kùnlọ wọ́n ní èyàn wí ìwúyì wọ́n ní nọ́kẹ́wó àwọn sọ̀hábà wọ́n kọjá abẹ́ àtọ́pọ̀ wọn àtọ́lé ìtọ́jọ́ ìbò ní àwòsàn àtọ́kùnrin wọn àtọ́bí wọn pé kí tí ẹ̀ ìsọ́tọ̀ owó bí náà pọ̀lẹ́ ọ̀rọ̀ sí lọ́wọ́ àwọn sọ̀tàbíyà kọwọ́ jẹ́ páwọn ọkùnrin wọn nìkan ní à ń sọ àwọn sọ̀tàbíyà nínú àwọn olùbàtàrí ẹjá kọ́kọ́ mú obìnrin kan táà ń pè ní ó mùsùlẹ́ ìyá ẹlẹ́sìn fẹ́rẹ̀kìsì wọn nàìjíríà ní wọn kàrí gbogbo ẹlùmí òun ìgbà wá láti lè wọn kánàbí ọmọ sí gbogbo wọn ẹlùmí òun ògbogbo wá ẹlùmí òun ògbogbo wá ó kàrí gúúsà mú nǹkan wá ìyẹ́ ní ọmọ gbogbo ní ẹgbù wáyé ó lè bàjẹ́ ó lè fọ́nù ó lè mẹ́rin jùmọ̀ lọ́pá ní ọmọ ìlàpá alọ́sùnmọ́ ó sì wà lọ́mọ nínú àjọ́nà lọ́wọ́ ó rí ara ṣùgbọ́n lọ́pá ìrìnàjò ọlọ́run káàrà alẹ́sùnbùlá ń fi àfẹ́mọ̀ agbésùn ọmọ mi kékeré ọ̀fẹ́ gbígbà fọ́mọ́bọ́ ọgbẹ́ ọ̀fẹ́ gbámọ̀ fọ́mọ́bọ́ ọgbà ní ẹ̀rẹ́ ọmọ ṣe bọ́ ìrẹ́ ṣùgbọ́n jọ́nà lọ́nà ìwáyà kan aṣọ tí a sì wọ́n jọ́nà lọ ẹ ń bá wọrú rẹ̀ ìdí ní olùsòrò jáde àwa náà mọ̀ ní ìdájúdáwà yìí kéèyàn ọwọ́ ṣogbo kọ́ tí a ń kàrá kọ́ wọ nílẹ̀ lórí tàbí lẹ́sì náà kéèyàn ó fi àǹkàrá jájẹ́kẹ́ táìdára ọ̀tọ́ so agbáyìí àmọ́wà ibi ẹwà ọmọ ìwá kéèkéé pọ́pù ìyẹn fi ráwò ààrùn yẹ ló gbí àmẹ́rù pé èyí sì wà ayé táwọn èèyàn torí ẹ̀ sáàbí ẹ̀bí ọlọ́run ní sì tọrọ ẹ̀bọ́ mẹ́lì ìrìnàrí ìfún fún padà wípé bá fi àrí sí kí ẹ kí ra wá fẹ́ pàyọ oòrùn sùlẹ́mì àbúrútọ́ ní afẹ́ẹ̀fẹ́ nígbàtí àwọn ọmọ mẹ́jìnà sábà pé ọ̀rọ̀ ọ̀bà bẹ́lá àwọn méjèèjì ẹbí ni olóòrùn pẹ̀lú àbútó láti rí tí wọ́n bá láwọn olówó mẹ̀lẹ́dà àrùn kọ̀dáhùn nígbọ̀ pẹ́ olóòrùn lè fi ọ torí pọ́ ma sí kiri pẹ̀lú ní bá ní dàgbà ọjọ́ ìwọ̀n òsàrẹ́ ó tún ṣe dánú ọ̀rọ̀ náà sólẹ̀ náà tọ́jọ́ ọdún tẹ́ mẹ́lù àìmẹ́lẹ́gbà fún àwọn tọ́lẹ̀ àbúgbẹ́lábà lọ́rọ̀ ló lépé tí ń pàtàkì ìjọ́jì ìtòkúlé tó rí ìyẹn sọ tó rí àríkà bẹ̀rẹ̀ inú ìyẹn sọ inú lọ́nà ìsáwàbí tó sí payé ẹ̀mí ẹ̀ kìí ṣe pé pọ̀ bá gbàtàmù yí ń fi ọ ìlàbùkọ́dá gbàtàmù ẹjọ́ tó lọ́nà ṣe tó bẹ̀ sọ nínú àwọn ọ̀rọ̀ tó bìí yẹn sọ tọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀mà dáàbà tó pí ọ̀ inú mú àbúì kìí ṣe torí obìnrin ló bá padà sí pé omi ti gbogbo sọ́rọ̀ rà kò sì sílé mùsùlùmí ó mùsùlùmí wà ní ìlú ìdá ohun ọ̀fẹ́ ọ̀dá sí ìlú abúrájú kí lọ gbà ó lò ìsìláàmù kọ ọgbà òun ti márùn-ún àwọn onímọ̀ nílò kẹ̀kẹ́mà tí ó kó obìnrin ayé bá ń kó márùn-ún wọn kalẹ̀ àdìtọ́sọ ráhùn pé àwọn dókítọ̀ gbogbo wà sí ọlẹ̀ máa ń gbọ́ wọ́n ní kò sí wọn bá gbá bàbà kọ́nà ọmọ ọ̀rẹ́kà sí ẹ̀sàbà ara plé ah. ọmọ náà lè yá sí gúgbà ìràyẹ́sá lèèsì nígbàtí ó rí tayẹ́rò pẹ̀lú bọ́ọ̀bì ní ta plé bọ́ọ̀bì gbogbo tó nínú rí ọgbà láti jẹ́ ní jíjọba ìyámà márùn tó gbogbo márùn lọ márùn dárí o mùsùlẹ́yìn jẹ́mà ẹgbẹ́ ìyá lọ ọ̀dá ilé àlọ́run lé náà àwọn tó ń tí àwọn ti ẹ̀ náà tàbí ìfún kèmí yẹn nígbàtí ìsáàmù tí ìrè ìgbà ìsìláàmù dé múṣílàyé ọlọ́run tó ń bẹ̀rẹ̀ ní pé kèmí lórí fẹ́ mùsùlùmá zọ́nà lẹ́lẹ́lẹ́ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ arìsàsẹ́lẹ́mù ń wo ọmọ rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ẹ́ kèmí ní wù nígbàtí sọ pé irú ìrọ̀lẹ́nu

lọ bá dìrì fún fẹ́ dojúkọ ẹni tí òfin bá rẹ̀. tó ń ti ní òṣìṣẹ́ pé àti ọlọ́wọ́ kò tí ìṣẹ́ pé sí láàrin àti òṣìṣẹ́ òjírọ̀ bí bá dìrì wọ́n mú lẹ́rún bá ó ní kìláàdà kan iyùn àjọ̀rọ̀ ẹ̀dàkùn ẹmẹ́jì àdíyànà kú lára òní o wọ́nlọ́ì ṣìṣì ọba gbogbo ẹgbá díyànà kú lára òní torí òní ẹgbẹ́ rí òdúró kò sí mana afọ́dúdú ni àmẹ́ta ló lè rìn lọ ànẹ́lẹ́ẹ̀dì o ìyá ìbọ́ iyùn yẹwa kọ̀díjà ìyàwó ẹ̀nẹ́bì ọ bọ́ iyùn

ẹgbọ́tẹ̀lẹ̀ tọ́límù ọfọdún mẹ́wàá àkílù fọdún mẹ́wàá ti tọ́límù yẹn lọ ẹgbọ́tẹ̀lẹ̀ tọ́límù jáfárù tọ́límù fọdún mẹ́wàá ti jáfárù lọ ẹgbọ́tẹ̀lẹ̀ jáfárù ni alì alì jáfárù ti ọdún mẹ́lòó ọfọdún mẹ́wàá ti lọ tíríkú ànàbìsì ni àkílù tíríkú èèyàn ò ní ẹgbẹ́sì èèyàn tí àkílù bá jẹ́ tíríkù ànàbì ọdún mẹ́lòó ni ànàbì fi láì lọ́rọ̀ ọgbà ọdún àti ọgbọ̀n méjì àti oṣù díẹ̀ ó fi ju àbúbákìrì lọ ọ fi ọdún méje ju ó máa ń lọ ọdún mẹ́kàlá ju máa ń lọ ṣáàtì mọ́ bá sọ́rọ̀ wá ní wọ́n fi wọ́n sọ́rọ̀ kò àríwú láìláìlọ́ kí ni wọ́n sọ́rọ̀ ẹbà bẹ̀rẹ̀ kó ti ní èlò náà no ìwọ̀n sọpọ̀ kìláàdà kìláàdà ìjìzọ́ta ahán ìsáàtì chájì báyìí o ẹ̀kọ́ eh, mẹ́ta charge dáadẹ́wọ́ o ọ̀rọ̀ ìpọ̀ pọ́lù pọ́lù ìdẹ̀ rí ìyìn yẹn ẹ̀mí ẹ̀ àní ìbáyé sọ fún àwọn òṣèrè tó fẹ́ sọ ẹgbẹ́ fi ìgbà pàtàkì ẹ̀kọ́ rẹ̀ nígbà ìgbẹ́lẹ́ta a tó tó gbẹ́lẹ̀ kejì ṣùgbẹ́ èèmọ̀ táàrí lára àdámọ̀ ní ìyẹ́ yìí nígbà tó ní wípé yóò máa lọ ọlọ́ọ̀lẹ́bìwá ní ọlọ́ọ̀ ti tó àyà kalẹ̀ o kèbè yóò lè fẹ́ mùsùlùmí máa o jẹmọ́ ẹ̀yà sí ìsìláàmù òótọ́ ẹjọ́ ẹ̀yà sí ìsìláàmù òótọ́ ẹ̀dàkùn tẹ́ ebi wá ń pa ó ti wá ń jẹ ẹ̀sì ẹ̀rìn lọ́bí òsè ké ó sì káẹ̀kù ẹ̀kọ̀ mọ́ sí bísínẹ́sì ó pé wá o ó sẹ́kẹ́ ní ó pé wá ogun agbẹ́lẹ́ bá kà máa lẹ̀ ló pọ̀rọ̀ lásán lọ tí èkùn yọ́ máa lé sí o wọ́n ti fọ́jú nǹkan pọ̀ o ṣe gẹ́gẹ́ wọ́n ti fọ́jú nǹkan pọ̀ kọjá àwọn ọ̀dọ́ tá ń sọ̀rọ̀ pààrà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí lọ́gbà wípé nínú ìsìláàmù wọ́n máa fowó sàdúà dọ́kọ̀ wa ẹ̀rí 1000 ẹgbàmì bẹ́ẹ̀ 15 àti ẹgbọ́gbọ́ mú mẹ́ ṣe rí àbó onígi àwọn ní àgbà ẹbí tó rẹ̀ ní bàbá kẹtàlá àwọn ní ó bí ìyá tó bí bàbá ìyá eléko tó jẹ́ àbúrò fún ìyá eléko tó wá jẹ̀gbọ́n màmá bàbá bọ̀dá àti tèmi ṣùgbọ́n bí sínú àbúrò ní kẹrẹmú ìṣúrù lẹ́ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ àmọ́lẹ́sìn kẹta ilé jí bàbá wọn ní ilé kò sínú

làìlátùlè kọ́dírì làìlátùlè kówómi wannan lamanin wannan lamanin ọlọ́run sí ajé yau mọ́wọ́mọ́ ọmọ annabi onígbà annabi ọlọ́run ó wà lẹ́ẹ̀dẹ̀ pẹ̀pẹ̀rí ayé sọ̀kalẹ̀ ẹwọ mọ́tù rẹ̀ nǹkan ó sì tún rí ẹ̀rẹ́ kọ́kọ́ kọ́kọ́ wọ́n lẹ̀ lọ́kọ́ mọ́lọ́lọ́dún ìjàkọ́ bàbá rẹ̀ gbogbo wọ́n ọmọlọ́pọ̀ ẹgbẹ̀ lọ́n ni o kọ́nà mẹ́jà rí obìnrin àtọ́pọ̀ rí ọ̀dáàrù ọwọ́ pé ọlọ́run ọbọ̀ yọ̀ǹda tó bèèrè kó ní ọkùnrin méjì pọ̀ lẹ́ẹ̀kankan náà ilọ́rọ̀ àwọn obìnrin fún wa o ṣe tó sọ ọmọ àdínẹ́bìsẹ̀ lẹ́ẹ̀dẹ̀ẹ́kẹ̀ẹ́rí ayọ́ sí ìfún ọká wọ́n sì tó bá kọ́kọ́ oúnjẹ bàbá rẹ̀ sáàtọ̀ pé ìrìn ọkọ̀ lọ́dún kọ́rọ́kọ́ náà òun náà ahásọwara ní o àbíyàwó àtọ́kọ́ ọ̀gbùsáàtì wà láàásọwara wájú ìgbẹ́gbẹ́sẹ̀ ọdún kan ọmọ ìyá kan kọ ìyàwó rẹ̀ kejì ó nítorí odò ọmọ wa pẹ́délé nígbà àwọn sì rí odò mọ́bẹ̀ẹ̀fẹ́ láti fọ́ yọ́ parí 12 àwọn àbárabàtà wọ́n tó lọ́pọ̀lọ́ ní wá dàmù ìyáta kí wọ́n sì wádìí pẹ̀lú tí ìṣẹ̀lẹ̀ gangan ọkùnrin wá jẹ́ pọ́pọ̀ rẹ̀ májímá pé kìí sọ́rọ̀ lọ ìkàkà mi bẹ̀m̀bẹ̀ màmá ẹ̀yà àgbà ìyàn ni ó ní orí ìyàwó kejì lẹ́gbọ̀n màmí ni wọ́n kọ̀ọ̀rọ̀ ní owó màmí orípò ti ṣe lọ fún pọ̀ ilẹ̀ yàrí náà bukata àti àríyá ilẹ̀ ayé náà ló gbé gbé náà bá kọ́kùn sí àtọwọ́ pẹ̀ lóbi náà àtọwọ́ láyé o lọ́wọ́ ọmọdé ọlọ́pàá ilé wọ́n dáa lórí ọ̀láàkùn mẹ́jọ ọ̀kẹ́lẹ̀ múrí wọn ilé fásitì fún ọba tẹ́lẹ̀ tí wọ́n bá fún mú ìgbà tí ìsọ́nì nígbàtí wọ́n pa ìtẹ́rù lọ́rọ̀ padà tí sọ wípé ayà ṣọ̀kalẹ̀ ohun mo ṣe ń mọ́jẹ̀ fún ọkọ̀ ọba ń dá ọmọ mi padà wà bá mi olóòjúgbọ́ wà lẹ́ẹ̀kọ́ sàbùsí ó bó ṣe rí mọ́ mọ́ká ó ní bẹ́gbẹ̀gbẹ̀ tí a fínú tí a mọ̀ wípé ìtẹ̀láṣì ọlọ́run ó là ìkúrò náà kọ rẹ̀ níjọ́ àkọ́kọ́ jẹ́ bọ́ bá bàbá rẹ̀ jà ẹkùn tó kejì náà tó sí àjọ ọlọ́gbẹ́ kan كنجية هنا هذه الرواية أخرج الإمام الترمذي في سنن صحيح في سنن مرسل ذاك من توسيف مالي ọ̀tàkò nígbàtí ẹ̀dẹ́mẹ̀dì náà olówó náwó sẹ́sì onígbànínáwà àwọn èèyàn kọ wá ìlẹ̀ fánàbí mọ́dínlẹ́rù wà ní kílẹ̀ yíò orí dákẹ́sì ẹbí egun rẹ̀ ìṣẹ́ ìlọ́bákà yọ́ àwọn ẹrù tí wọ́n bá so mẹ́lẹ̀ tí ń pé ẹgbẹ́ orí ìjáde torí pé ah, bọ́ pàtàkù ní ẹgbẹ̀dẹ̀ mẹ́lẹ̀ yóò sọ kẹ́yìn nígbàtí à ń sọ káwọn alábàtúsọ ìpàdùgbọ́ ewé agbòrò yọ́bà máa gbọ́ tí yóò sì dé wọn màjílẹ̀ tó bá wọ́n nílẹ̀ òní lọ tó bá gbọ́ bí ẹlòmí yọ́dọ̀ pé wá mo ti láti ó pẹ̀lẹ́dẹ̀ kan ṣùgbọ́n mo fi ọlọ́ ìgbà tí táìmù tọ̀dọ̀ òkú ọwọ́ ajẹ́ lẹ́yìnlá tún mú kú mírọ̀ tún òru bí 14 bí 13 14 15 inú orílẹ̀ mọ̀rúfàrí sáyé ó tú ẹni kẹlẹ̀kẹlẹ̀ ọ́tàú báyìí lóbìnrin kan bá rí òjì rẹ̀ láàrù kí ọ̀sọ̀gbà àmọ́sẹ́ pé wọ́n dá àwọn mọ̀ kò sí ẹni tó nílùú àìsì yẹn ó kánàmà sí rẹ̀ ó tí ó sì bẹ̀lẹ̀bẹ̀ wọ́n sọ́rọ̀ wà kan ó ní bẹ́ẹ̀ni nígbàtí ó rò mọ́ra ní àdáhùn àdáhùn ó ní pàǹságà ọlọ́run sáájú mi kó ló gbẹ́ lọ bàṣá pàfọ́rọ̀ pé mọ́sánù bàṣá lọ́wọ́ ni náà mọ́rún tàbí kí lábẹ̀ bí wọ́n kó yẹ́ jẹ́ lọ́ta kábẹ̀ tí ó jẹ́ ìrìnwá tẹ̀lú torí kan lẹ́yìnlá sai barka da nasa suka ji bai kun kila to oke da gare ko da ne ko da ne ba da ba da kin da ne ka ni kun ba sai ni Ọlọ́run ko ga ga o re sai gaba o kilo wa sai ba da ona ba ba ni ko wa sai ni da na sa so do mu ma a Ọlọ́run ni so re wọ́n fa mo pa ko ba da ni ni pa ni re ah láàrin ìṣọ́kí ìṣọ́tọ́ wájú lórí. Mọ́rútọ́lù ní mọ́sí báyìí. Ìwọ́n náà tí kó ní ọjọ́ sí ìlẹ́jọ́ tó. Ẹ pàmọ́ lọ́bá ni yá alẹ́jẹ́ lọ́bí àádọ́ gúlú yájúra farakùn gúlúgúlú lọ́lọ́lọ́wọ́ o ní aka ṣẹlẹ̀ òun ti gúlọ́ sẹ̀lẹ̀ tí ó nà mọ́lẹ́yẹ̀ tó bá di òun ó ní ẹwà wo gúlúgúlú yọ́ ma fi ọ̀sẹ́ ti jú yọ́ ma fi òun sáké tí tí àwọn ẹrù ní ilé ó ní bí ọkùnrin ní mẹ́rin lọ́bá ó ní ọ̀fẹ́ ìbáwọn òun bá ní kéèkù kan lábí òkè kan ìṣàkà tọ́rọsẹ́lẹ̀ ní ọgbẹ̀ ìwé olóòdì méjì tí wọ́n wà lórí ilé ti dáa wọ́n ní àwọn orí ìrẹ̀kọ́ wọ́n lọ wájú lẹ́yìn ẹ̀rẹ̀kẹ́ ní ọwà lóòrùn lẹ́gbẹ̀ẹ́ adájọ́ ìwà lóòrùn ìṣàkà ẹni tọ́jọ́ ga wọn ní pé ó lè wà lóòrùn wọ́n lè rí ilẹ̀ ọ̀sáàdì gbàgbò ìrẹsí ó gbàgbò ó sókùnfẹ́ ẹjá máa tọ̀rọ̀ tí ọba bí orí ẹ̀yìn ó kò ó dé ẹjá pọ̀ tẹ̀gbẹ́ abáwọ́rì níjọ pẹ̀lú èfé yóò kò rí ọjọ́ oníyàbá tó ó ní ní àkọ́kọ́ pàtí ọmọ tọ̀ bí i orí òun láti mọ̀ bọ́sí bẹ́ẹ̀ méjì ẹgbẹ̀ta ẹgbẹ̀rin kò sáàmù mara nílẹ̀ ọ̀rọ̀ irú àṣì olè ní àgbàtò báyìí tí wọ́n máa dàgbà lórí tí ó nẹ̀ lọ kò sí náà kò gbé tó gbàgbàgbà ti gbẹ̀rẹ̀ ní àbádọ̀ ó nígbà àlẹ̀ dájú ìrùbá bóòlù padà jama kìrẹ̀ kí máa sábò sí ọkọ̀rí mẹ́jìlá wọ̀lẹ́ ìgbẹ̀sánù ní fàtàkàtù àádì máa rọ́jú ọba láti àjọ ìṣàṣẹ́ lọ́kùnrin wípé ní ìgbìyọ mọ́tàlọ́sàmọ́ padà bẹ́ẹ̀ oríṣùpọ̀ ẹni tó bẹ́ gbé náà olóòrùn náà dúnmílá ọ̀tọ́lù ya ọ́sàgbìmú oríṣùpọ̀ ní kò tọ́rọ nígbà tó wù ní pé òun gbé ẹ̀sẹ̀ rẹ̀ wá aláṣẹ́lẹ̀ ti tẹ̀yìnwọ́n ó gbé mi náà jẹ́ jama'a tí a bá láwọn dà àwọn ènìyàn àwọn obìnrin wọn eré tí a máa ń sá ní pé bóò làwọn ọkùnrin ò sí ní já wàálẹ̀ nígbọ́ta bá lọ àjẹ́nà jẹ́ àti sọ̀rí wọn àwọn wọ́pù kọmọ sàṣàrà ń pàdé wọn níbùlẹ̀ yíwa tí pọ̀ wọ́n ni ó mú fún fúrún a sì rí àjò lọ sí ájìnì ọ̀rọ̀ bá ti kọ́rọ̀ sílè náà ní ájì àdìbìnì náàmù wá láti ájìrún o náà ní ájì bó ṣe ìwọ náà tó ti ń ṣe wà láì ọgbà ìlú ọgbà lára nínú ẹ̀ ní ìṣẹ̀sí ẹni ọba ti fi ẹ̀yìn ìyàwó rẹ̀ wéyà rẹ̀ obìnrin súnlẹ̀ kọ́tọ̀ ní pé ànábì ìfẹ́ fún wa nígbàtí ànábì dé ìdájọ́ àpọ̀ ọ̀rọ̀ sọ́nà rẹ̀ a ó sì bá ní sí àwọn ẹ̀kọ́ tí ń bá tún gorí ẹ̀kọ́ orí yà áà kí a lè rí só owó àkọ́kọ́ báyìí ẹ máa wo èèmọ̀ lára ṣàbáàbì tí a máa sọ pé obìn ọlọ́mọdé rí olójẹ ìdí ọ̀dọ́ mi olójẹ wọ̀n lè fẹ́rùkùlàwó bá ní ìbínú ọmọkùnrin méjì gbogbo tó mọ́ kó lè tí mọ̀ jáde o náà mọ̀ mọ̀ mú fàlámà jẹ́kù sí ní nígbà tó di pé ọjọ́ orí mi wá ti di pé mọ̀ dàgbà

ìrẹ́bọ̀ ọ̀rẹ́ rẹ̀ ti lè wáyé àìlẹ́bí ìwọ́n tí ọmọ wá ní pẹ̀lẹ́ ìbá wà ní òtọ́ sí ọ̀rọ̀ ayàbásọ̀ kalẹ̀ kọ́díṣẹ̀ ní àwọn ọ̀rọ̀ ilẹ̀ tí ìjáyà ìlúkà fi ìdáwòjì àwọn jẹ́sọ̀ ní ìlàmọ́ ọlọ́run ní ìrìnàjẹ́bí mo ti gbọ́ mọ́lọ̀ owó obìnrin ọ̀run tí wà tẹ̀lọ́sọ̀rọ̀ tó lòun ọ̀pọ̀pọ̀ ọ̀run ohun ọ̀pọ̀pọ̀ òun lẹ́ o ìtọ́ rí ọ̀sọ̀ ìdájọ́ ọlọ́run tí ó bá ti ẹ̀ṣẹ̀ tẹ́ràn ìdíkọ́lọ̀ ọ̀sọ̀kalẹ̀ ẹ̀mí ọ̀pọ̀pọ̀ mílẹ̀ o

àwọn obìnrin dáadáa in ta ọlọ́rọ̀ láàrín dáyẹ̀ lára àwọn sọ̀hábí yàtù náà ara ń dá àkọ́nà ní pé wọ́n máa dúó tán lóè sí ìparọ́ ẹnìkan wá ní ọ̀nà fásitì lọ tọ́bẹ̀ kọ̀kọ̀ àwọn ilé ìwé àkókò mi fẹ́ẹ̀lú tó fẹ́ẹ̀rẹ̀ lọ ọlọ́tọ̀ àwọn sọ̀hábà àwọn ti sórí rẹ̀ tí wọ́n fúnra ọba adẹ́kà ló sáàpùrọ̀ ó ní wà sáàbì kúrúnlẹ̀ àwọn àdúgbò من المهاجرين والأنصار والذين اتبعوا بإحسان رضي الله عنه ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار. اللهم دعوا صاحبهم jẹ́wà lọ́wọ́ èèyàn tí ó jẹ́ ìfẹ́ràn sọ̀hárá láti jèrè àwọn àjúrú àwọn àṣọ́rọ̀ dáadáa lẹ́yìn àti tẹ̀lé wọn àwọn àfáàrùn sọ wípé sàlẹ́nù lọ́rù àìdínà ní dìmáàrí aláàmùsẹ́lẹ́mù àdìfẹ́dàlá ní àrọ̀bìn fún ọlọ́ọ̀bá lọ́la níjọba ìjàmà èmi àti táwọn èèyàn bá ti fi ẹ̀sẹ̀ kan wọná ọlọ́pẹ̀lẹ̀ ní àti ìbẹ̀ ẹ̀sẹ̀ wo kí wọ́n máa yọwọ́ ẹ̀wọ̀dí wá fẹ́ ní àwọn sàbẹ́fẹ̀ èmi àti ìbọ́fẹ̀

ẹ̀tí kò ìrà àwọn sọ̀hábà àti tí náà sọ́kó tó lọ́wọ́ ẹ̀tí kò ìrà sọ̀hábà sọ̀hábà kì í kò ìrà wọ́n ni a májá lọ wọ́n ni nàjá ṣe ẹ̀tí ma wípé ẹ májá lọ ní ọjọ́ ẹ̀mẹ̀ nígbàtẹ́ rẹ̀ ní ẹwú ah, ẹwú fìlàí ah bí mo ṣe láìkì ìfìlàí tó kò ní sáìsì orí mi ó ti tóbi jù ó sì mẹ́ ẹ̀kẹ́ ìkàkọ́mọ̀lẹ̀ dàwàláàmù jẹ̀máà ẹ̀pẹ́ ẹ̀pàfẹ́ mọ̀ bú àsàdé tó ti jẹ̀ pọ́tọ̀ ọmọ lẹ̀sìn gbádọ̀dọ̀ wa kó kulẹ̀ kégbàjáde pé ohun òsì islamu máa oòrò kèèkè islamu lè ti wúrò ọ̀pọ̀sọ̀rọ̀ kókò ní ìdí mọ́wàá àríwájẹ láti ìwà lẹ́rìn ààrí àjíṣẹ́ bí ànẹ́bí bí àṣà àbẹ́ ìmọ́ àjíjẹ sí ànẹ́bí lòrú wọ́n wá ń bú àwọn sọ̀hábà ọlọ́njọ́ ọlọ́ndàmù níjọba ìkìyàmá mọ́jì àti ara wọn sọ̀hábà ìwọ̀náwò tí a jọ wà náà pẹ̀lú àdínáàdì sọ́lọ̀lọ́wọ̀n mọ́sílẹ̀ ní àgbàmà tẹ́lẹ̀kọ̀ ọ̀nà wa nínú ẹ̀kọ́ ọ̀pọ̀kún náà wọ́n rẹ̀ jẹ́ àti wà bẹ́ jẹ́ àjáde ní ọ̀rọ̀mọ̀dọ́rẹ̀ nígbà tí màmá ṣẹ̀ tí wà kó ní gbogbo ẹ̀ṣẹ̀ wa àwọn ẹ̀rọ lọ fún ẹ̀rọ rẹ̀ kíkà كل الصحابه عندي قدوه على فهل علي بهذا القول من عالم